bẹ̀bẹ̀ mi mi ò ní gbọ́ ẹ fi òòṣà bẹ̀ mi mi ò ní gbà. ọmọ tí mo wò yìí ti ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ikú ni kì í sábà. inú mà níkà kò já gbóhùn àṣebí. wọ́n ní nísìnyí àwọn yàrá máa tà fún mi wọ́n ti gbélé wọ́n ti gbé jùlẹ̀ wọ́n ti pẹ́tọ̀ wọ́n ti gbé jùlẹ̀ tí mo bá lójú tì èmi lójú tì. jọ kí ló ń kà fún ẹ tó ti má rì ṣe fẹ́ tó bá ti má rì ló máa ń kọkọ fún. èmi pa ìwọ ìlànà àwọn ilé ẹ̀ta dẹ̀dẹ̀ sí àtà èmi ẹ̀ ẹ̀ kí wọ́n lè ta ẹ̀mí ìgbà tẹ́tẹ́ ẹ̀mí ìgbà tẹ́tẹ́ yìí. tó gbéṣẹ́ sọ̀rọ̀ bí ajá àkọ́. ẹ̀rọ àwòrán ṣá. mọ́mọ́ kí ni wọ́n yìí kí ni problem mọ́ wá sọ́nà ọ̀gbẹ́ gbàlagbà ni. wọ́n dààmú orí ẹ̀ àǹtí ẹ̀ lọ́wọ́ òtún mọ̀ọ́rùkà kò bá ní ta fáwọn alẹ́ bàbá ẹ̀ kẹ̀kẹ́ lóde ó ti ya wèrè èmi kínní yìí ni mo sọ bẹ́ẹ̀ ó ti ya wèrè. bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn inú bí mi mọ́ ọ́. bí jẹ́ pé orí ẹ̀wọ̀n kò ní òótọ́ ọpọlọ ni ó fi pèèyàn láwọn kó polílẹ̀ kó tó polílẹ̀ kẹta kò kò gbé fóònù ẹ̀ lọ́sùn fẹ́ pa fóònù mi ni. bẹ́ẹ̀ bá gbìyànjú àti ìyẹ̀lẹ̀ kẹta ah! ikú ni kì í sàrùn ẹni tí o bá ti lọ club tí o kì í play game àbí tí o kì í ṣọmọ kò ráyé right. ọmọ kò suffer Raiwa. Give me lamb chops. Are we going to split the bill? It's not even up to 100k and you want to split the bill. Ṣé wọ́n tún fẹ́ gbéyàwó sílé rẹ̀? Ìwọ lẹ́jì ò lágídí tó o. Mo sọ fún ẹ pé pẹ́pẹ́ jẹ́ máa pọ̀mọ́ tó bá ṣùtọ̀. Mo ṣe mi wẹ̀. Omi ṣe disgrace mi ṣojú àwọn ọ̀rẹ́ mi. Let me tell me what you know pé marriage mi perfect. Ẹ ti jábọ̀ ọmọ kúrò náà mi. Don't go over capable because I wouldn't want you to go embarrass me outside you embarrass me already now come on ló la fẹ́ ná. happy birthday to you my darling angel. enough of all these shenanigans are you a child Show more ni any. are you perfect dami lóhùn ṣé ìwọ gbogbo perfect fúnra rẹ. i'm pretty i'm hardworking why would you want me to settle for less. I'm not tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí bí ọmọdé làwọn they need pampering. ó ti di ẹlẹ́ẹ̀kẹrin tí same name yìí must send five hundred thousand naira wow i don't understand. sitting right before you is just like a dream come true for me. oh. trust me once your body counts like. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n rárá ni kí ló ṣe yín tẹ bàjẹ́ wọn ò fi nǹkan jó yín lẹ́nu ni. àtiwọ́ àti you people are my children. kò natural mu. you a big fool i swear. you're taking this too far. happy birthday. thank you so much. Can't wait for you to join the married gang. Love is beautiful when you're with the right person. Mm. I can't wait to have you. Yeah, I can't wait to have you too. Wèrè wo nìyẹn? Àìkí bọ́ ló máa sùn náà. Ọ̀dọ̀ mi ló máa sùn How? How bí ti why? sọ irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ah, ọláyínká ọláyínká ah, ó ṣà ń bẹ̀ pé má bínú ọláyínká. Ah, òun bẹ̀ mí òun bẹ̀ mí òun bẹ̀ mí kí ló fi ṣe so what what what what did you take. ok ó mọ tó ṣẹlẹ̀ ó mọ tó ṣẹlẹ̀ fún wa di monday in fact ó lè má tó monday gan mo àṣọ ìpamọ́ sanwó yẹn eh, you should trust me now ọ̀dà má bínú ìwọ náà mo lè ṣe é sí ọ̀dà má bínú. monday eh. fẹlẹ́lẹ́ fún wa dé mú káṣà sí pé monday. another story o tún ní monday ẹ disappointment lórí disappointment. kò ní sí story kò ní sí story mo promise ẹ ṣáà fún wa dé monday. ọláyínká ọláyínká. Oh, <laughs> you mean this lady. Eh, ó máa wá síbi dáadáa ẹ pé customer woman tó ní sàlùn yẹn èmi náà mọ̀ dáadáa tó. ọláyínká. Oh, um, sorry. Uh, let... oh, oh I'm sorry. Mo fẹ́ rape mi. Mo fẹ́ no mo fẹ́. Orí bó ṣe lè mọ́ mi pẹ́kípẹ́kí. I'm sorry I'm sorry. Tí kìnìún fi ń kàn mí lára. I'm sorry please. Mo fẹ́ rape mi. Hello. Ah, kí ló ṣẹlẹ̀ náà Yinka? Kí ló ṣẹlẹ̀? Níbo ni wọ́n ti já wá ah, tó lọ? Ọlá Yinka kí ló ṣẹlẹ̀? Ah, ẹ̀dẹ̀ gbẹ́rẹ̀ létí gbígbà tá a rà sán. Kí ló ṣe yín náà? Ẹ wòye báyìí, ẹ wòye báyìí ọkùnrin, ẹ̀dẹ̀ gbá ẹ̀ jọ ibo ló ti já wá tó lòkó lọ́rùn ó dẹ̀ wọ́ṣọ́ bíi tèṣùbẹ̀lẹ̀ kí orí àparò ah. bẹ́ẹ̀ sì máa gbẹnu sọ̀rọ̀ tí ó kàn yín nìyẹn wọ́n fi lọ́ọ́ mi dá sí bójúkú lẹ́gbẹ̀ẹ́ tí ìgbòrò wájú sára ẹ̀wẹ̀ jẹ́ jáìsì kankan ṣe rí ẹni tẹ gbá létí yẹn ó mà ṣe o ẹ mẹ́ni tẹ gbá létí ni because tó bá jẹ́ pé ẹ mẹ́ni tẹ gbá létí ni bó ṣe wà ẹ ní try ẹ jẹ́ jáì tán odidi ìlú kan nìyẹn by the time tó bá máa gbá return match oh my goodness ẹ̀mí yóò ní gbé ẹ̀mí àwọn aráalé yín ò ní. Eh, ṣe rí nǹkan. irú kan làwọn méjèèjì. ẹjọ́ ló mi bẹ̀ ó dé dúró díẹ̀ látàárọ̀ ṣó sọ fún mi pé máa pẹ́ tó báyìí. Ah, wọ́n ṣe ní máa pẹ́ nígbà tó jẹ́ pé tí náà máa gbá káàkiri wọ́n ṣe ní máa pẹ́ ẹ̀rí bí wọ́n ṣe rẹ́ jẹ́ báwọn sọ̀rọ̀ ẹ̀rí bí wọ́n ṣe rí. orí bàbá kan ló máa fẹ́ ọ̀rẹ́ mi mo gbá etí ni mo gbá nìyẹn tí ó bá jẹ́ ni mi bá lá nǹkan mọ́ idiot yẹn máa lẹ̀ dí ṣé ọmọ kan tó bá rí opportunity láti rape mi ó lè rape mi nìyẹn. wàláì ẹran kò lágbà lọmọkùnrin tó ń sọ wẹ̀yìn ó máa dùn mí tó ti lọ kí n tó débẹ̀ yẹn o nǹkan tí mi bá fi ojú ẹ̀ rí ato times twenty nǹkan ẹyọ kan tí wọ́n ṣe fún yẹn. àmọ́ àṣàkẹ́ hmm? máa ní sùúrù o máa ṣe sùúrù díẹ̀díẹ̀ o sórí nígbà tí wọn náà máa tó johnson ó ní ọmọkùnrin yẹn kí ẹ òòjà lóhùn mo dẹ̀ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lè jẹ́ mistake kó má intentionally ṣe nǹkan tó ṣẹlẹ̀ yẹn àbí nígbà tó kìí ṣe girlfriend ẹ̀ tẹ́ ẹ̀ mọ́ra yín rí tó kàn mọ́ta yìí dé máa lẹ̀ dí mẹ́ẹ̀ kiri títí nígbà tó ṣe pé ó ti wọ wèrè má ní sùúrù ṣá. ṣé nǹkan tó wá ń sọ nísìnyí pé ìtí mo ṣe ò dá òun dá mi lẹ́bi. ọ̀rẹ́ mi ì dá ẹ lẹ́bi nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni pé máa tèkẹ̀ easy gbogbo nǹkan kọ́ ní ìjà máa ń bàjẹ́ gbogbo nǹkan dẹ̀ kọ́ ní ìbínú máa ń tún ṣe máa tèkẹ̀ easy o. jọ ṣé ká máa lọ sọ́dọ̀ mẹkáníkì ẹ̀ àbí wàá ló ṣe fẹ́ máa lọ náà. ó ti ń bínú rita ọ̀dọ̀ mẹkáníìkì mi ni mò ń gbà lọ torí sista ránṣẹ́ sí mi pé àwọn fẹ́ rí mi mi dẹ̀ tí má ti wá dọ́dọ̀ wọn tó bá jẹ́ pé ó yá mi kí mo lè ṣe tán màá máa gba ilé ẹ̀ bọ̀ àmọ́ tí ò bá yá mi a jẹ́ pé dọ̀là ká tó ríra. ok jẹ́ ká lọ sọ́dọ̀ mẹkáníkì. èmi ló wú sí yẹn o wà á wà òkè ara ìbínú ta ní kó wọn máa bí mọ́ náà nìyẹn o tún ti ń bínú sí èmi tí mo jọ rẹ̀ ń sìn bínú sí gbogbo ayé kó kù wọ nìkan ṣe sí gbọ́. nǹkan kékeré òkùnkùn yí ẹ̀yìn èèyàn ah. èèyàn ṣe nǹkan tí ò dáa o dẹ̀ ti ń dá mi lẹ́bi ṣé mi ìbàjẹ́ kó máa lẹ̀dí mọ́ mi kó kúkú fẹ̀ kan yọ síta kó máa ṣe níta gbangba àbí. láì ṣe wèrè so possible ah, ah. wèrè tó ń yọ kiri gan ọjọ́ tójú ẹ̀ bá là tó bá mọ̀ wípé nǹkan tó ń ṣe rèé ó lè má jáde síta káyé rèé mọ́tà náà rẹ̀ bá yà. ṣáàjà lọ sọ́dọ̀ mẹkáníìkì ẹ̀ ó ti ń pẹ́ jùjọ. <laughs> mo máa jáná o. ẹ bàa.

ẹni tẹ gbálẹ̀ tì yẹn ó mà ṣe o ẹ mẹ́ni tẹ gbálẹ̀ tì ni because tó bá jẹ́ pé ẹ mẹ́ni tẹ gbálẹ̀ tì ni bó ṣe wà ẹ ní try ẹ jẹ́ ja yín tán odidi ìlú kan nìyẹn by the time tó bá máa gbárí tán máa jí oh my goodness. dà. olúwa máa bá mi bùkún ẹ. àmín o máa rọ pẹ́ dà. àmín o àmín o àmín o lóya ọbẹ̀ dà ká gé kéèkì ẹ ti gbàgbé pé ọbẹ̀ ti jábọ́ bàtà sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. àwọn òótọ́ yìí ọbẹ̀ yẹn gan ló ṣẹ̀rù bà mí tí mo pé kí ló ṣẹlẹ̀ mo wá sí gbogbo bí mi ò rí ah, mo ní kí ló ń ṣẹlẹ̀ àbí mo ṣe rí bẹ́ẹ̀ mo rò pé ah, àwọn onírọ̀ mi ò nírọ̀ bẹ́ẹ̀ báyìí nínú ilé báwo lọ bẹ́ẹ̀ ṣe jẹ́ kẹ́rù báyìí ó yẹ kẹ́rù bá mi ọ̀rẹ́ ṣé wàá bẹ pé gbogbo ilé ẹ pátápátá kí ẹ wà lọ́wọ́ mi òótọ́ ni ọ̀rẹ́ <laughs> èmi ni mo ní ilé ẹ. pẹ̀lẹ́ ṣe èyí kó tó wú lẹ́nu oṣù. Ah, ah. ṣé kìdẹ̀ tó má dúpẹ́ mọ́ ni báyìí. wọ́n kọjá rí ọ̀rẹ́ mi yé èmi mo tún wú lẹ́nu ó dẹ̀ wọ́n pé ìlọ́jọ́ bí mi ṣó tó yẹ kó tún máa bú mi pé mo wú lẹ́nu táwa ló wá ń bú àwa mélòó la wà ń bí tó bú. <laughs> kí ló dé èdè kí ló ń dúró mú ó dẹ̀ sọ̀kalẹ̀ ká wọlé. ọ̀rẹ́ má jẹ́ kí n sọ̀kalẹ̀. Ah, ah ó ti mọ ọ̀la níṣẹ́ tí mo mhm. bá wọlé nísìn celebration tó máa continue ọdẹ rẹ pé máa lọ bíṣẹ́ lọ́la. today is your day mi ò ṣáà níṣẹ́ tí mò ń ṣe ìsọ̀kalẹ̀ ká tún continue nínú ilé. dákun rẹ mọ́tò jẹ́ kí n sọ̀kalẹ̀ ó ṣé mo dúpẹ́ fún gbogbo nǹkan tó ṣe fún mi lónìí olúwa bá mi bùkún ẹ. àmì o. o ti mọ̀ pé iṣẹ́ ni kókó. kò sówó iṣẹ́ kò sówó. ọlọ́run ò ní fi pa wá. àmín àmín ọ̀rẹ́ thank you so much. Mm. love you ọ̀rẹ́ mm, mo fẹ́ kó wọnú gate kí n tó lọ ni. ìjà òun ló padà dọ́kọ mi tó ń sọ mi kiri. ó yá gbé mọ́tò ẹ̀ jàre jọ wọlé wọlé wọlé ṣáà tètè wọlé wọlé o ṣe ọkọ mi wọlé náà mm. mo like àkọyìn sí ẹ wọlé jẹ́ kí n wo dáadáa. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ìdíyà. o ṣé o bye love you ma. Mr. Man tálẹ̀ I àbí ṣé ojú òsànà fún ẹ rí pé ẹnu ọ̀nà géètì mi lè pààkì mi ṣé tálẹ̀ I am sorry I am uh, Adeyoju Olayinka. Hey, Mr. Man there is eh. no any for introduction please can you move your car I want to get in. Okay Thank you. I'm I'm sorry. All right. Um, uh, yeah. ta bèrè kí lẹ fẹ́. anyway, um, once again, uh, like I said the other time, I, I am Adeyanju Olayinka. Ṣé olùkọ́ ni ni ẹ ṣe wá látẹnumọ́rọ̀ bèlè? Okay, <laughs> all right. Well, um, I, okay, I'm here to apologize for what happened the other time. I am so sorry and... Um, okay, ṣé yẹn ni mi ò bínú? Mi ò bínú. It was a mistake. Oh, oh, all right. uh, nice place. Thank you. Yeah. Can take your leave. All right, I'm sorry. Some other time. Okay. Uh oh. My phone is ringing. Oh, Teju. Hello, Teju, Already mi tó dùn. Àmì àmì ah ìwọ ni kí n ṣáà máa dúpẹ́ thank you so much. Mo really appreciate it. You are one in billions already. Àjọ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ báyìí agbárùgọ náà àwa méjèèjì àjọ máa fi èrègé wa báyìí àjọ máa fi jẹ obè lágbárùgọ náà ìgbà wo ni oh okay delivery man ah okay o ṣe máa dé máa expect thank you olúwa bá mi bùkún ẹ ọwọ́ ìwòrán kan sàlẹ̀ àpò o ṣe o ṣe o ṣe thank you love you. Ah, ọ̀rẹ́, ṣàánú owó fún mi ní ṣá. bọ́ sọ́wọ́ bọ́ sọ́wọ́ kí ṣe ọ̀gá kí ṣe bọ́ sọ́tọ̀ mi kí ṣe bọ́ sọ́tọ̀ mi kí ṣe lọ jẹ́ kí ló fẹ́ ṣe bọ́ sọ́ kí ló lọ ṣe bọ́ sọ́ ṣe bọ́ sọ́tọ̀ mi kí ṣe bọ́ sọ́tọ̀ mi àní kí ṣe bọ́ sọ́tọ̀ mi kí ṣe bọ́ sọ́tọ̀ mi àní kí ṣe kí ló fọ́ àrọ́ làwọn ẹ̀jú ọjà kí ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ẹ̀yà ẹ̀kọ́ àní ẹ̀kọ́ sísá. mo sún ojú ẹ̀dá ìbọn sún òfin mi nìkan sílẹ̀ olówó orí mi wọ́n lọ lólùfẹ́ mi tí mo fi ọ̀tọ̀kọ̀tọ̀kọ̀ bọ́sù bọ́sù mo lọ wá bọ́sù mo bọ́ wá bẹ́. má fẹ́ kú ṣe rẹ̀ léṣe má fẹ́ kú ṣe rẹ̀ léṣe. ẹ̀yin ara nínú olúwa. orí mi ò ní mi ò ní jẹ́ lẹ́dàá mi ò ní jẹ́. ẹ ṣe sùúrù ẹ má ṣe jẹ́ kí ọkàn owó dàrú nítorí pé arákùnrin wa bíi tí wọ́n lọ ilé ológo ni. Hmm nígbà tí ènìyàn bá fi ayé yìí sílẹ̀ kì í ṣe òpin ayé o ìbẹ̀rẹ̀ òpin ìbẹ̀rẹ̀ ayérayé ni ní àkókò yìí ìyá wa ẹ bá wa pẹ̀tù sí wọn lọ́kàn kì í ṣe àkókò téèyàn máa ń béèrè ìbéèrè níwájú ọlọ́run wípé ṣé tèmi ṣé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ìyá wa iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín láti ṣe ẹ̀yin ni ẹ mọ̀ pẹ̀tù sí wọn nínú nítorí pé ọlọ́run á tù wọ́n nínú mo mọ̀ pé arákùnrin wa ilé ayérayé fẹ́ lọ ilé ológun arábìnrin ẹ má ṣe béèrè ìbéèrè àlùfàǹsá ní ọwọ́ ọlọ́run gbogbo àwọn nǹkan tí ó mú kí ẹ má béèrè ìbéèrè tí ò dáa bíi kí wá ló dé ṣé mi ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kéèyàn ṣe ọlọ́run ni ẹ ṣe sùúrù ohun gbogbo yí ọlọ́run o arábìnrin wa ó yí ọlọ́run arábìnrin ẹ má bá wa pètè sí wọn lọ́kàn ẹ má ṣe fi wọ́n sílẹ̀ ọlọ́run á wà pẹ̀lú yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. <laughs> Bọ̀sùn ọmọ méjì ìyàwó ṣé lójú ikú náà bí lójú ayé ṣé bọ́ ló ti kú ni jọ níbo ni wọ́n ti rọgbọ́n fọ́tò yìí. Ah, sísítà mi ṣe ayé bó ṣe ń yà yín lẹ́nu yìí ló ṣe ya èmi náà lẹ́nu ó yẹ kẹ́ lè rántí ọ̀rẹ́ mi fún mi. ó tó ga yẹn. pupa tó ń serve ní kogi yẹn ó mà ló pè mí ó lóun rí bọ̀dà bọ̀ sùn pé wọ́n ti ní fámìlì pé wọ́n ti bímọ àmọ́ nírọ̀ ni ó ṣe sọ fún mi lọ́jọ́ yẹn mi ò believe sister mo bá ní òkè. Okay bọ̀sùn sọ́nà ọ̀run lélẹ́yà àbọ̀ náà yé ẹ̀dẹ̀ ṣe lè tán fún mi kàdà ọ̀fun ọ̀ ẹ àbúrò. bẹ́ẹ̀ ṣe rẹ̀ nílẹ̀ ṣe pé wo ni ká gbàgbọ́ nínú ẹ̀ báyìí. à kò lè yé ẹ kò lè yé. abẹ́rẹ́ ẹ bọ́ ọmọ yẹn jọ wọn. ẹ eh, mo rí ọmọ wọn ni. orí bó ti sojú. ọkùnrin yóò dáa. gbogbo ayé mi ni mo fi nífẹ̀ẹ́ bọ̀sùn ìfẹ́ rẹ̀ ń bomi lójú débi pé ilẹ̀ ìka tí bàbá mi fi sílẹ̀ fún mi tó worth fifteen million ni mo ta. Bọ́sẹ̀ mi. Bọ́sẹ̀. Ṣé o mọ̀ pé ó jọ mí lójú? Báwo? Ó ta ilẹ̀ dáadé for fifteen million naira ó dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi. bọ́sán ìwọ ló ní mí gbogbo nǹkan tó bá fẹ́ ni màá ṣe fún ẹ jọ̀ọ́ i love you i can do anything for you darling i love you so much. i love you too fifteen million ah ó jọ lójú gan o ah owó ẹ ni i love you. I love you. bẹ̀rẹ̀ business nítorí pé business administration ló ṣe ní school lóòótọ́ business yìí dẹ̀ boom kò lè sọ ọ́ di àwọn òbí ẹ̀ bá pè mí pé bọ́ọ̀sùn ara rẹ̀ ò yá pàwọn tí <laughs> gbé travel lọ sí India ọ̀nà èpè wọ́n gbé bọ́ọ̀sùn pamọ́ fún mi ní. <laughs> It's okay. It's okay. Later. Ó ti fẹ́yàwó, ó dẹ̀ ti bímọ. Kékeré ni ti bọ́ sún nínú gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ síbi lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. Èmi ò nífẹ̀ẹ́ mọ́ o. It's okay. Um, darling. <laughs> Sorry. It's okay ọ̀ṣọ́rí ó ní àní torí ká má bàa kú ká sọ pé àní sùn mọ́ okay and ẹni tí mọ́tò bá gbá mọ́tò náà ló fi máa gbé lọ sí hospital èèyàn tí mọ́tò tó gbá yẹn bá ti pa ṣé um, tábánikà tijú kéèyàn burúkú kọjá téèyàn rẹ fi máa kọjá ànímọ̀ ṣorí èmi tí mo jókòó tẹ̀yìn èmi náà ti ní fair share mi tàbí kí n pè ní unfair share because kò really lè fẹ́ rárá tá a bá sọ pé <laughs> mò ń control you know like one third state tàwa yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ yes in terms of resources tọ́lọ́ ń ṣe fún mi but obìnrin obìnrin ló dá gbogbo ẹ̀ nù obìnrin ló gbàmọ́ mi obìnrin ló fàyà wọ́n mú ogi wọ́n fi gún ojú mi wọ́n fi gún mú mi wọ́n stab heart mi but you know what you know tó bá ń gbọ́ black man èmi náà ń pè black man you understand mo ti mo ti mo ti ju eh, mo ti lékún sí wọn wọ́n ti léjò sí mi so ṣé máa ní mo àtòrí ẹ̀ ìgbà tí mo rí ẹ tí mo fall in love ṣé máa sọ pé mi ò fall in love mọ́ ni because it's a. It's a situation I cannot control. So you have to open that door to your heart and let someone else come in. kékeré lélẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí mi tí mo sọ fún ẹ ti bọ̀ sún ojú mi ti rí ìrírí tó pọ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin èmi ò lè nífẹ̀ẹ́ mọ́ o mi ò nífẹ̀ẹ́ mọ́ kò sífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mọ́ mi ò nífẹ̀ẹ́ mọ́ mi ò nífẹ̀ẹ́ mọ́. mọ̀ pé mi lè rí kóòtù lẹ́ẹ̀kí tiẹ̀ síṣá lóòótọ́ mo dẹ̀ understand gbogbo past ẹ̀ pátápátá lórí ọ̀rọ̀ lọ́kùnrin dẹ̀. àṣàkẹ́ a ti torí pé àkekèé bunijẹ ká má ti torí ẹ̀dẹ̀ gbé mọ́ o torí wípé ẹran tó ju ẹran lọ ó pọ̀ nínú gbé hmm. lóòótọ́ ọmọkùnrin tèmi wò yẹn kò kọ́ síwájú orí ẹ̀ pé ẹni ibi lòun àmọ́ ìrísí èmi rí ọmọkùnrin yẹn ó ju ẹni tó máa fún wa láyọ̀ dọ́jú alẹ́. Hmm. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ó ń sọ fún mi kí n fún ní trial nìyẹn. of course kò ń ṣe trial nìkan ló máa fún show him love Hmm? tó bá yes fìfẹ́ pa ká mọ owó èèyàn tó jẹ́ bóyá ó fẹ́ wá jẹ́ ń bẹ̀ kó stay ni àbí ah. kó jẹ́ ń bẹ̀ kó sá lọ báwo ṣe fẹ́ mọ̀ nígbà tó bá fìfẹ́ hàn tí mo bá fún ní trial tán tó jẹ́ bẹ́ẹ̀ tó sá lọ kí wàá lè rí tèmi. life goes on. ah ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni elédùnmarè nìkan ló ń pín gbogbo wa lérè ṣòwò ọmọ ni ẹni tí ò bá ra rọ kò lè ra òótọ́. Hmm. kí ni wo ọ̀gbẹ́ni fọ̀rọ̀lẹ́jàre fún láàyè fún l'opportunity fún ní chance wo dágbé yẹn sẹ́gbẹ́ kan wọlé kó bá mi gbé síbí jáde. kí ni. nǹkan kọ́kọ́ ló gbé mi débi ni. kí ló gbé ẹ débi jọ. ah ah ṣó ti gbàgbé ni. Ah, èmi rò pé Yínká ló rẹ wá síbí kó wá bá mi sọ̀rọ̀ yẹn. <laughs> mi ò bá ti Yínká wá. àràrà ah, tí Yínká tó bá wá yẹn ni kò jókòó tì. tèmi ni mo bá wá ọ̀gbẹ́ni dìde kó lọ bá mi gbé wá. mi ìṣe ìfẹ́ gbé kíní ọ̀gán fún mi. ee n kò tó bẹ́ẹ̀ nígbà tó ti sọ̀rọ̀ Yínká ó ti fẹ́ discourage mi eh. náà. yéèpà bó bó ṣe ń rèdí òṣì kiri ìdí tó yẹ kó lọ rèdí fún Yínká èmi ló ń rèdí sínú ilé kéèyàn gbé ilé ìsúnú ilé kó tó ń fẹ́ máa da ìjẹ ó tó bẹ́ẹ̀ ó sì máa gbé fún ọ̀gbọ́n yẹn last. ohun tí ó ṣe ni ó ṣe kò sẹ́ni lè yíwà ẹnìkan padà. Hmm, darlin hmm. ṣé o mọ̀ nǹkan ṣá mo ṣe mọ̀ díẹ̀ tí àwọn ẹgbẹ́ mi tán ti máa rí mo ṣe mọ̀ díẹ̀ tán ṣe ń fáyìn jù wá lọ ni kí ni dé o. Ah, you know the kind of food say àwọn married men Jenny. Yeah. Me ò understand ẹ. Ah, okay, kẹwọ náà wúro oúnjẹ yẹn sìn this is so delicious okay ìwọ náà wò ṣé èèyàn gbọ́dọ̀ máa jẹ oúnjẹ lójoojúmọ́ kéèyàn má lọ yàtọ̀ kéèyàn má yàtọ̀ skin kó má yàtọ̀ lójú ah no kálù no. wọn mi ò lè wait láti forúkásọ wọ yìí. See me, darling. I love you. I love it. Mm -mm. Allah ain't coming. Yes, darling. Nana. Ọjọ́ my tẹ̀lé this after nine. Ah. Ǹjẹ́ màá lọ kò sẹ́ni tó máa Huh? kí ló ṣe ẹbí lọ́jọ́ ti lọ. Ah, mo wò pé ẹkùn ti wà lọ́nà ilé náà. ọ̀nà lèmi bá o ẹ̀rọ àwọn ẹ̀rọ àti mo gbọ́ náà fún mi lọ́lé lálẹ́ òye mi lọ́lé kò dẹ́ ń ṣálẹ̀ nìkan a whole week ni màá lò pẹ̀lú ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn bùtù mi mo ti káṣọ síbẹ̀. a whole week. yes that. <laughs> Ọláyínká. yes baby. Hmm ṣé wàá dẹ́ lè mára dúró. ọ̀la ò tí mọ̀ balẹ̀ ò tí rí ìwà èèyàn kò ṣe yí padà. Mm-hmm. ó lè stop ẹ̀ náà mo ti mo ti sọ fún ẹ ìmọ̀ ráyè fún wílé náà ìwọ ló jẹ ká má ṣe náà ká má ṣe náà má ṣe báyìí náà. ó lè jọ ó dìgbà tó bá tó tọkàn mi wá ah, àbí torí ẹ ló ṣe wá lọ́sẹ̀ kan nílé mi ni. Hmm, kí ló mean not at all. Ah, ah. kí wàá lóde tó ń kánjú. kánjú. báwo ló ṣe máa sọ pé mò ń kánjú no dúró listen our relationship ó mà ti over a year kò dẹ̀ sígbà kankan tí mo sọ fún ẹ pé òkè eh, tó o bá ti fún mi ṣe mò ń lọ mo dẹ̀ dúró for a whole year àbá ah, ló ṣe máa sọ pé ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń kanjú ká ní mò ń kanjú ni má ti bá tèmi lọ́nà. lóòótọ́ mo mọ̀ kó try ọkọ mi mo mọ̀ kó try láti mára dúró ó dẹ̀ jọ ṣé ká túbọ̀ máa mú múra sí i kò ṣe ọkọ mi. ohun tí ó ṣe ni ó ṣe kò sẹ́ni lè yíwà ẹnìkan padà torí pé ti di bárakú ẹ jọ̀wọ́ ẹ má ṣe tẹ́rí sí i. Ọlá good morning báwo ni náà ìtẹ̀sí sùn dáadáa ó rí pẹ́ra kéèyàn máa gba leave ṣá wo bó ṣe ń sùn bẹ́ẹ̀ ni tí oyún oṣù kan ṣẹ̀ṣẹ̀ dúró sí lára tó bá ṣeé ṣe ni bóyá kò máa gba leave at least once in a month. ọlá ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni oh ò dá mi lóhùn ok o ọ̀rọ̀ ẹ ti yé mi ó wà lára ẹ̀ èmi lọ síbi iṣẹ́ ní ti nìyẹn o mo máa ya site kan tí mo bá ń ti bí iṣẹ́ bọ̀ ó máa pè mí kí n tó dé oúnjẹ wà nínú fíríjì. bá ṣe tán kó warm in the microwave alright. Bye, sweetie. Have a nice day. ọ ò jẹ́rìí mi wọ́n ti pọkàn lára àwọn colleagues mi kó wá lọ bá mi supervise eh, our site kẹta tó yẹ kí n lọ bí mo ṣe wà gan ilé ni mò ń lọ ó dẹ̀ jẹ́ ká pàdé nílé ọ̀rẹ́ congratulations i can't wait to celebrate you inú tèmi gan dùn o yes ìyá jẹ́ ká pàdé nílé ọ̀dọ̀ mi àwa gbàbẹ̀ lọ ṣayé o ṣe see you soon bye. èmi Tọ́pẹ́ tọ́ sí bó mo ra mi èmi sọpẹ́ tó sí mo mọ́ra mi o èmi sójó ti rí tójó ni ti láíláí èmi sọpẹ́ tó sí mo mọ́ra ah, ah, mi. <laughs> ọ̀nkọ́láyínká àdúpẹ́ ah. lọ́dọ̀ lọ. ọ̀gá ẹ̀rọ kí ló ń ṣẹlẹ̀. wọ́n fún mi ní promotion bí iṣẹ́ wa lẹ́yìn. oh wow congratulations ma. thank you. ẹ kú ire. <laughs> ẹ ṣe àdúpẹ́. wow wow that calls for celebration you know. yes o oh, so, boss <laughs> ẹ máa ní láti jẹ́ kọ́ rẹ̀ mi dé káwá sí bẹ̀rẹ̀ celebration yẹn papọ̀. no no kí ló dé òun mo máa dé bá wa lẹ́nu ẹ̀ náà ẹ jẹ́ kára oh. máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ á dẹ̀ lẹ́nu <laughs> ẹ ṣe gan ni plus you look good. thank you. you're welcome. <laughs> mo ní wọn gbà ló yẹ kó ti dé náà. ó máa ó máa dé ń sìn ó máa dé ń sìn. ìpàdé ah, wa sọ oh, fún mi pé ẹwà ráǹdì gan. Eh, ah, èmi mo máa ti wà náà láti bí ọjọ́ mélòó kan. irọ́ ni o ṣé ẹ̀rọ la wù mí kó dẹ́ sọ fún mi pé ẹwà ráǹdì o ah, ó ga o èmi ló yé o e, èmi mo mọ̀ o èmi ló yé o e, ìdí tí mo fi ń rọra ṣe o èmi ló yé. E, ọ ọ ẹ pẹ̀lẹ́. thank you sir. ẹ kú oríire náà. ẹ wo oríire mi. wow wow wow. Mm. so um, cheers to um, uh, a more you know, robust career. Wow. Thank you. Cheers. Advakari <laughs> Bubua. Amen, amen. Mm. ìròyìn ló wípé kò lè possible. come on man eh? mi say pé possible ah ah ṣó wàá wọ ọ̀tẹ̀ owó ọ̀tẹ̀ náà but this girl Tan à ń actually she's decent but what is stubborn jù i mean oríṣiríṣi àwọn èèyàn ńláńlá náà wà wá àwọn commissioner senators àwọn tó ní fún lẹ́ẹ̀kan bọ́ akọ̀yìn náà ni ṣe ló kàn máa fi wọ́n ṣàkọ. mi ò dẹ̀ ní fẹ́ kó lọ fi ẹ́ ṣàkọ ṣùgbọ́n pé tó bá fi ẹ́ ṣàkọ èmi náà ló fi ṣàkọ yẹn but ó kàn jẹ́ pé bó ṣe wà yẹn ó lọ́ọ̀rẹ́ kan kò yẹ ọ̀rẹ́ yẹn she is so beautiful i mean damn self tó bá rọ̀rẹ́ yẹn wà fọ́fún ó kàn pé different wà láàrin wọn ni pé òun ò street bíi ti wùmí tá à ń sọ yìí Mm. But oh, she's beautiful. Oh. Okay. All right, it's good. Alone she nǹkan pé méjì. My máa jẹ́ ṣẹ́pẹ́ náà my And títí lè bàbá mi bá wá gùn download madness lè yá mi, àwọn méjèèjì ni máa jẹ. Really? Yeah. Or ah, mi Jack kí n já she bọ́n ṣe wáyé. Rico lè rí kan But o. you me. Don't even go there. Don't go there. Mm. Ọmọ yóò ní gbà fún ẹ bó rojọ́ látàárọ̀ dálẹ́ kò ní gbà fún ẹ ọmọ tí mo mọ̀ dáadáa. so tí n bá wá ṣe with evidence nǹkan kí ni nǹkan tó máa fún mi. Ah. so <laughs> lè steak lè lórí. omi ìnẹ. <laughs> èmi ò ní nǹkan tí màá fún ẹ o bọ̀ bóyá kí wọ́n fi two point five million naira ìyẹn balance tó wà níbi kí wọ́n gbélé. kémi náà dé wá two plot of land kí n fi sí. Si kádẹ̀jọ bet àbí kí ló fíl má dẹ̀jọ owó ẹ̀ má kàn jẹ́ sọ́gàn tèmi ni <laughs> màá fowó ẹja ayé gbòòrò ah ah really ah, ah, omi nẹ. <laughs> Um, you're beautiful, you know. Oh, thank you. You're most welcome. <laughs> Ah. ọ̀rẹ́ mi pẹ́ o. Ah, ah. ó pẹ́ um, ṣé mo nǹkan ṣé mo nǹkan ṣá ṣé mo pé um, there's a place ní Italy tó ẹgbẹ́ tí wọ́n bá ní promotion báyìí there is this kind of wine tó máa mu irú eh. wine gangan ló yẹ ká mu kò ń ṣe léyìí. Eh. ṣẹ̀rí tí wọ́n bá ti mu wine yẹn i'm eh. telling you seven days after ẹni yẹn máa tún ní another promotion. <laughs> so see. ọkọ láyínká. mi ìṣeré o eh. in fact àwa gọ́ngbà yà ṣe bóyá bíi meat tàbí nǹkan kan ni but later ó dẹ̀ ṣẹlẹ̀ sáwọn èèyàn mo gba ẹ̀ mo wà ní Italy ó ṣẹlẹ̀ sáwọn èèyàn. are you serious. yeah ẹ jọ kí lorúkọ wáìnì yẹn. Ah, mi ní sọ fún yín. Ah. tí wọ́n bá sọ fún yín <laughs> ẹ wá ló máa fún everybody káàkiri. kí gbogbo wa lè ní promotion ni. ǹ àná kò tí ó wọ̀ tí ẹ̀mú ilé ìtàn ẹ fún mi máa fún yín báyìí tí n bá lọ fún yín lórúkọ ẹ ẹ máa fẹ́ mi bọ̀dì káàkiri. àkèwọ́n lè ní promotion ìrìn àjò ó máa ga báyìí. èmi lóye o e, èmi mo mọ̀ o. àṣàkẹ́ ọláyínká ń pè mí kò ń dẹ̀ ṣe ẹ̀kan kò ń ṣe méjì ló pè mí tó sọ fún mi pé kí n bò ń bẹ̀ òun ṣẹ̀ kí n ṣàbò ń bẹ̀ òun pè ẹ̀ òun gbàgò mo dẹ̀ notice pé ìwọ náà lẹ́nijọ́ mẹ́ta yìí mo rí i pé ò sọ̀rọ̀ láyé kálítì mi rárá ò ẹ̀ eh, sọ fún mi pé ẹ̀yin ní outing ò sẹ́ bá mi gist kankan pẹ̀ máa wò pé ah gbogbo nǹkan tó bá ṣe fún ẹ bóyá kò dáríjì. Hm? Eh, eh. dáríjì ta ni kó máa dáríjì rẹ̀. Ah, ah ọ̀rẹ́ má dà sọ̀rọ̀ tó wà lè rárá kò kàn ẹ́ tí ọ̀pá tí ń bọ̀rẹ̀ wa pọ̀ ọjọ́ ti pẹ́ má dà sọ̀rọ̀ tó wà láàrin mi àti Yínká ẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ má rí pípọ̀ ojú mi o má dà sí i. Àṣàkẹ́ bó ṣe mọ̀ pé à ń ṣe Ọlọ́run ọba ó ń dáríjì ni ṣóde mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ a ti ń gbàdúrà kí Ọlọ́run ṣe ọkọ̀ ìdùnnú fún wa tipẹ́tipẹ́. kì í ṣe bíi ti Yínká ah, ah. Ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ kí n bá ọlọ́run ní fún mi lórí ìbànújẹ́ bíi ti yín ká ẹ̀. Ah, ah. ọlọ́run ní jẹ́ mo kọ ẹlẹ́dàá mi kọ. ṣó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ rẹ. kódà mo nígbàgbọ́ pé iye kan alábàáhùn ojú mẹ́ta lọ mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tèmi àti ẹ̀ fi ń pamọ́ fúnra wa kí ló lè ṣẹlẹ̀ gan tó fi lè wí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gangan ò ìdáríjì ó lè bá mi sọ̀nà o. ṣáàfìmí àti yínká sílẹ̀ ah, fi àwa méjèèjì sílẹ̀ jẹ́ ká jọ yanjú ọ̀rọ̀ ara wa má dà sí rárá rárá ọ̀rẹ́ mi ìfẹ́ kọ́rọ̀ yìí kan ẹ̀ ṣó ti yẹ jẹ́ kí n máa dín pẹ̀lú ẹ̀ bí mo ṣe ń dín pẹ̀lú ẹ̀ yẹn má dà sí ọ̀rẹ́ má jẹ́ kí n wojú ẹ̀ mi ìfẹ́ ah, ah. kó wojú mi lórí ọ̀rọ̀ tó wà ń má jẹ́ kí ọmọ ìyá wa má jẹ́ kó bàjẹ́ lóòótọ́ ọ̀rẹ́ ni wa o ṣùgbọ́n ọ̀rẹ́ wa ó ti dán ọmọ ìyá má jẹ́ kó bàjẹ́ jọ ọ̀rẹ́ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀. tí mo fi ń rọra ṣe o. a kò dẹ̀ mí ìnọ̀rẹ́ o. kí ló ní ìpè kò ah, ah. ó sì pé two years tí wà tí òǹkọ láyínká tẹ̀sí ń dètà ara yín ẹ lọ ṣe introduction now àbí kí lẹ̀ ń waste time fún. nǹkan tí mò ń try láti sọ fún ẹ nìyẹn ọ̀rẹ́ ara àwọn tó jẹ́ pé wọ́n kọ́ṣìp fún oṣù mẹ́ta oṣù mẹ́rin tán dẹ̀ ṣègbéyàwó tíyàwó wọn wà òkè adẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé ọdún márùn-ún ọdún mẹ́fà tí wọ́n fi kọ́ṣìp so later wọ́n dẹ̀ padà ṣègbéyàwó tí nǹkan kò ṣẹlẹ̀ so èmi ò rí big deal níbẹ̀. àbí ẹ̀yin ò ṣe rí nǹkan tó dáa kẹ́ ẹ̀ compare ẹ̀ pẹ̀lú ra yín ẹ́ ó ga fún ẹ o wò ó ọkọ ẹ náà ló ń pè ọkọ láyínká hello ẹ̀gbọ́n kí ló ṣe yín kí ló ṣe ń dún bẹ́ẹ̀ yẹn hello ah, ah máa bọ́ ṣe sùn. mi understand o. bóyá network. Ah, eléyìí ò ṣe network o. jẹ́ kí n sáré jẹ́ kí n sáré pé. Oh, message ẹ̀ ló wọlé yìí o. kí ló kọ I'm in your I'm in danger at your place. Please leave whatever you are doing and start coming. Jesus. Jẹ́ ká lọ police station. Jẹ́ ká lọ police station. Please please please. please. ni wọ́n ṣe máa ń mú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn? Ṣé police station ló dé nǹkan báyìí? Ìyẹn ló ń wà nílé ẹ̀. O ò mọ condition tó wà. O ní ká máa gba police station lọ. Jẹ́ ká délé ọ̀dọ̀ ẹ̀. Tí condition yẹn bá warrant ká lọ ọ̀pọ̀lọpàá àlọ́ ọ̀pọ̀lọpàá gbà yẹn. Jẹ́ kí n sọ̀rọ̀ padà bẹ́ẹ̀ ọ̀ṣàbàyẹ kí n kọ́kọ́ ṣe wọn. ok ok ok ṣé jẹ́ ká tètè máa lọ jọ jẹ́ ká tètè máa lọ kókó gbọ́dọ̀ ṣé o kókó gbọ́dọ̀ ṣé o. ọláyínká ah. ọláyínká kí ló ṣẹlẹ̀ ah. kí ló ṣe kí ló ṣe kí ló ah. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé dájú o bá mi gbé jọ dákun dákun jọ bá mi gbé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọláyínká. kí ah. ah. <laughs> ah, darling will you marry me. wow say yes. Listen, eh? darling. eh? this is the key to your brand new house. Wow. Darling, Just say yes. Oh my God, say yes. No. O lérò wípé o lè fi ilé tuntun àti òrùka ẹ̀ o lérò kò lè fi buy love me. No. No, Me ò need the fake love No, darling. Dídé. This is a genuine one. Darling, I hey, love you so much. Mi ò fẹ́ ìfẹ́ ìtàn. No, no, darling. Me ì ṣeré, I swear to God, I love you so much. Fimi sílẹ̀. This is real. Darling, Ita, Ìta kúrò nínú oyo yo ya dìde dìde fún mi. mọ́tò ẹ̀ wà níbi ní sùúrù ṣé máa ń fi mọ́tò ẹ̀ lẹ̀ ni. lọ́gbọ́n mọ́tò ẹ̀ ìta mi ò fẹ́ rí ẹ mọ́. àṣàkẹ́ àṣàkẹ́ ní sùúrù fi mí sílẹ̀ fi mí sílẹ̀ lọ́gbọ́n mọ́tò ẹ̀ lọ́gbọ́n mọ́tò ẹ̀ lọ́gbọ́n mọ́tò ẹ̀ ọ̀nà ni. ó ti ti lọ́wọ́ mọ́tò ẹ̀ oyo yo ya wọ́n ní mọ́tò fún mi. wọ́n náà ló tì mí kọjá mọ́tò náà. wọ́n ní mọ́tò fún mi. ní sùúrù mi ní sùúrù. wọ́n ní mọ́tò. Àṣàkẹ́ ah ní sùúrù eh wo. this evening. Okay, this evening. Yes. I will come this evening. <laughs> I'll miss you too. I'll miss you, darling. I'll miss you. Please around. That's my only time. Ali, you know. This is your <laughs> Excuse me. okay, Mm -hmm. I'll so. miss you. I'll miss it too. Oh. Oh, hello, Ale. darling. Ale, yeah. Yeah, it's okay. Show more. Eh? Ah. o oh, mọ̀. ta ni. yẹ àbúrò ni now Rebecca. Bíọ́dún wo. no Bíọ́dún ọ̀rẹ́ mi. ọ ọ ìsí ṣe ọgbẹ ọwọ́ mi iná bí ọmọ ìsí ẹ mm. ló ti fe ga mi tiwa wàá gbé ìṣeré ńgbà kékeré ọ̀rọ̀ ẹ̀ kó kí Bíọ́dún fún mi sogbo kó tẹ́kẹ̀ ẹ o gbogbo nǹkan tí ń so sọ o kó kọjú mọ́ gbogbo ẹ̀jọ́ o o gbọ́ all right ah ọmọ yẹn stubborn you know aṣa ma ke ńgbà tó wà like you know I will not say ah máàkì mọ̀ máàkì mọ̀ ọmọ mi máàkì mọ̀. ṣé yẹn ló gbọ́ tó ṣì yanu kí ló ti gbọ́ tó yanu ṣé ti ọjọ́ tí èmi àti ẹ̀ta lọ fún dínà. dọ̀tí yẹn nìkan wá gbé mi sínú ilé ṣé o mọ̀ pẹ̀lú obìnrin ni mo ti wá bàbá àtìyá mi obìnrin méje náà bí kí àwọn àbúrò mi má lè wá sílé lọ́dọ̀ mi kí ó má lọ́ mọ̀ bá wọn ní àjọṣepọ̀ hmm. tó dẹ̀ dá mi lójú tí mo mọ̀ pé wọ́n lè ṣe ni. ó lágbára o. sọ fún mi. àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀làwùmí àṣàkẹ́ o ní láti take care easy ni ọmọkùnrin máa nífẹ̀ẹ́ gan. kó má dà fáyé fẹ́. àdúrà la máa fi ràn án lọ́wọ́ torí bó ṣe ń ṣe yìí kò jójú lásán lójú mi o. àdúrà ìtẹ́ fi ṣe mistake nìyẹn o bẹ́ẹ̀ ni ibi tẹ́ ti ṣe mistake nìyẹn ẹ mọ̀ ni ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ fàdúrà yí wọn padà ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ mistake tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àti obìnrin òde ìsìn tí wọ́n ṣe nìyẹn tí wàhálà fi wà nínú ìgbéyàwó báyìí wọ́n á ti rí ìwọ ọkùnrin yẹn o bó lójú kòkòrò yín wá rí o dá o wọn a máa bèrè lọ́wọ́ ọkọ ipe ṣe o lè fẹ́yàwó rẹ pẹ̀lú wa rẹ à á lọ Ọlọ́run á ràn òun lọ́wọ́ Ọlọ́run àbùn yìí padà wọn a tún wá bẹ̀rẹ̀ bèrè lọ́wọ́ ìyàwó náà ipe ṣe o lè fẹ́ ọkùnrin yìí obìnrin tó ti mọ̀ wípé alágbèrè olójú kòkòrò onísìnà olè ọ̀lẹ lọ́kọ tó ń fẹ́ fẹ́ àní á lóun yìí padà ẹ dápẹ́ jẹ́ kọ́lọ́run náà sinmi ọ̀rẹ́ ṣe ò mọ̀ ni tá gbogbo ilé ìjọsìn nísìn wà rí wípé àwọn obìnrin ló pọ̀ jù àdúrà kínní olúwa bá mi yọkọ mi padà olúwa bá mi yọkọ mi padà so o fẹ́ kí mi náà kí n mọ́ wọn àbí kò sí nǹkan tó ò lè ṣe èmi ò sọ fún ẹ pé kò sí nǹkan tó ò lè ṣe o lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa àtúnṣe ra wa mo ti mọ̀ pé nìyí ìwà tó ń wù lélẹ̀ màá tó wá ní ọyá wà lọ gbé mi sílé màá máa gbàdúrà olúwa bá yí padà àbí ìwọ ti gbàgbé ni ṣé ò rántí mọ́ ni pé dáàdì mi máa change dáàdì mi máa change òun ló jẹ́ kí ìyá mi dùn lójú kan òun rántí mọ́. are you for real. bẹ́ẹ̀ the earlier is better now kéèyàn tètè pọ̀ sókè lọ rajà. Hey kó tó di wípé ọlọ́run ó change ọlọ́run ó change ká mọ̀ bá àpò sórí ọlọ́run ó change. ọ̀rẹ́ ṣé o rò pé mi mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti ẹlòjọ́sìn ni. igi tá ti fẹ̀yìntì tí kò lè gbé ní dúró bó bá wà. ojú tí ó bá ní kalẹ̀ kò yẹ kó tààrọ̀ ṣe pín ẹ jẹ́ ká kíyè sára. This is the Italian wine. I'm telling you. So, but ẹ dúró ẹ dúró ẹ má ti mú. mi mú pápá sí mẹ́lẹ̀ <laughs> ìwé ni. So, ẹ̀ẹ̀kan péré la máa dà. I'm telling you. Promotion yẹn dẹ̀ máa dé. Ah. Bam. Eh, eh, eh, yeah. let's go one okay. two three. Uh, mm. ah. At all. Oh, that tastes nice o. of course it's mm. a very mm. nice one. thank you. ẹ pẹ̀lẹ́ kórè náà. ah bí akẹ́bá mi pèyàwó yìí kí ló no èmi náà máa lọ lé mi náà láti ah, ẹ̀kọ́ tó ti ní o máa dé o. o máa tẹ̀lé o máa tẹ̀lé o ah. máa tẹ̀lé pẹ̀lẹ́. Mm. so. Um, you know? Mm, thank you. You're welcome. <laughs> I feel. So. Oh. tá bá ti fẹ̀yìntì. ọláyínká ọláyínká kí ló tún dánwò yìí. Ah, ẹlẹ́dàá mi. bó bá wọlù ni kò yẹ kó pa ni ojú tí ó bá ní kalẹ̀ kò yẹ kó ta ṣe. pé dáadáa mi ò ń wá mo mọ̀ kó wá bùjókòó ayọ̀ fún mi ni ò wọ ojú orí mi ó yẹ kémi náà ní ọkọ kí n ti láwọn ọmọ mo mọ̀ pé dáadáa mi ò ń wá ìlọsíwájú mi àti ìdùnnú mi ló wá mo gbé yé mi ọ̀rẹ́ mo mọ̀ pé kì í ṣe nǹkan tó tọkùn ẹ wá èmi mọ̀ pọ̀ láyé ká ó dúrọ̀gẹ̀ ni ní ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ ni mo dúrọ̀gẹ̀ ni ní ọjọ́ yẹn tẹ́ mọ́ bá a sọkún lọ́jọ́ alẹ́ ojú tí ó. Yorùbá sọ pé ntí àbá nígbà lólówó àti tálákà láti máa kọ́ àwọn kankan wà táwọn kan ṣe ọkùnrin àtobìnrin tó yẹ kán tètè correct ara wọn pé ah nǹkan yìí mi ò fẹ́ mi ò fẹ́ wọn náà ṣáàjẹ́ mo manage tí mo bá fẹ́ tán ó máa yí padà máa gbàdúrà kó yí padà ìgbà tán bá fẹ́ra wọn tán ìgbéyàwó yẹn á padà túká nígbà tí wọn bá lè tolerate ara wọn mọ́ ó bẹ́tà ká break up nínú courtship down to break in marriage because ó máa affect àwọn ọmọ lọ́jọ́ iwájú the earlier the better. ọba rírì tọ́wálé tá a bá ní wọ́n tẹ̀lé èèyàn ní. yóò ah, ní kọjá ẹ ẹ lóò ní tẹ̀yìn tún ṣe náà ṣẹ́ tiri báyìí ẹ rí i pé àwa ṣeré. a rò pé pé kìnìún bọ̀ lọ́nà kí ẹ̀ máa mọ́ra kó yàrá kọ̀ fi yàrá kọ̀ kìnìún ni ọ́ ó ṣàlù kéjì kìnìún ọlọ́nà ayù. mákàlá ìjọ sátúndé o big movie lọ́gá gbà níbi káṣe sinimá another big movie tún lélẹ̀ yìí ó sọ̀rọ̀ màkà náà kí làkọ́lé rẹ̀ ó gbóná prime ni blood bọ́ọ̀lù àwọn ọmọ ògbóró. sì wọ́n máa kí lágbàdàgbà fúlẹ́jì ọ̀tá gbìtì sọ̀rọ̀ ẹ̀dí kánakánná. wọ́n kílù máa lọ́kọ́lọ́ ń fi gbé ta. ọwọ́ lọ́wọ́ lọ́mọ tuntun ti jẹun ẹsẹ̀ lẹ́sẹ̀ lókun bá dé sàrẹ́. sírò makana kí n pàdé sábẹ́ òòṣà. ní gbẹgẹdẹ bá gbiná. níbo la kù sí ká jáde mo ṣe tán mo fẹ́ bá gbogbo yín tán. ẹ mo ṣà ẹni òòṣà ẹjọ́ kò sọ èyí tẹ̀lé lónìí. iná júná lọ apáńpá ikú bàbá òun kèrègbè bàbá àdó. ikú jẹ́ kí n kú ọ̀tọ́ máa kú. ṣé o fẹ́ wojú mi ni. báwo. ọlọ́mọ̀ràn yẹn jì wọ́n. Hmm. kì í dájọ́ òkú rẹ̀ kọ́dọ̀ la. ọ̀ ta ni. èsì ọmọ yìnbà. kì í dájọ́ òkú tiẹ̀ e kọ́dọ̀ la. nígbà wo. òní náà ni fún ọ. siro makana k'i parada o de wura. àwọn agbófinró ń gbọ́ sigasiga. ọdún lọ́dẹ adé kọ́lá ló ń wò sí sí ọlọ́pàá mọ́ o. ẹ jẹ́ kí n fi ṣe sílẹ̀ báyìí sáà tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi tèmi náà dé nífẹ̀ẹ́ àwọn fámìlì. àtọ̀ gbẹ̀dáwọ̀ ju àkùsí roma kanaki gbogbo abẹ́rẹ́ crime story tó gbóná action packed movie ní suspense inú àlejò another blockbuster ah. written produced directed and packaged by Tunde Sobayo Siro Jagunmolu director starring Ọdúnladé Adékọ́lá Tunde Sobayo Siro Fẹ́tí Abalogun Fatayo Odualalude Taiwo Asanogogo Láìdé Bakare Gami Kọ́rẹ́dé Kọ́lá Jẹ́yẹmí Awilo Jami Aziz Akíọ́lá Ya. Austin Manuel Azimade Sinajagaba. Don Richard lẹ́kọ̀ọ́ Látúnjì Káyọ̀dé Akédèna Mr Paragon Bọ́sì Arẹ́gbẹ́sọlá Olú olówó Gamari Jan Juliet Jato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Sèwọ́ Makanaki Sọtajúde ní English ó ti jáde sórí VCD Sèwọ́ Makanaki multi-million naira project ni àwọn tó wọ ni ó kọjá bẹ́ẹ̀ ó ti jáde grab your copy. at this point in time ó yẹ kí inú ẹ máa dùn ni because nǹkan tí ò pa ẹ yìí it has actually made you stronger it has actually defined you to be the kind of woman that you are right now. kò sí ẹ̀dá tí ò kí ẹ ṣubú láyé àdúrà tí ẹ̀dá máa máa gbà ni pé tóun bá ṣubú kóun dìde padà. ṣọ́ọ̀tì mọ̀ kó o ní pẹ́. ah mẹ́ẹ̀kan fojú sunkún mi sá èyí tó bá gbórùn padà lápò tí ó sà ó ti rí kú yìí. tó bá kú sọ síjú ẹ̀ máa tún bá kó ṣe kí ni ó fi ọmọ mi wá sílẹ̀ fún mi. ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ ní gbogbo wa nìyẹn. tá tètè pẹ́ ka àkókò tó bá dàgbà fún apá òní ka o. oh gosh oh gosh kí ni ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ fi kún gbogbo ọdún yàrá báyìí mo ṣàìtó mo bá kọ́ládé full of blood eh, náà àgbàrá ẹ̀jẹ̀ still pay for a personal. No, of course, we should take. Tó bá dẹ̀ pé ìwọ̀n ṣe ẹni tó fẹ́ sọ, àti we should talk to us, we are, we are your friends. Yóò! Ẹ̀dùn pa! Ẹ̀dùn pa! Bóyá di ẹ̀ṣẹ̀ yẹ o. Kí ni ìwọ mọ̀ tí wọ́n ń pè ní ṣẹ̀yẹ? Ó ní àwọn ìrìn kan tá a gbọ́dọ̀ tọ̀, ọ̀nà tá a gbọ́dọ̀ tọ̀. Tá a bá kọ̀ táàrin àwọn ìrìn yẹn nígbà tá a wà láyé ó ṣeé ṣe ká má débi àlàáfíà. tó bá ok tí kíní ẹ bá tún gbé wọn kọ́kọ́ ní èèwọ̀ lára ń sìn tó dẹ̀ ní gbé bí ọ̀bẹ ló ká mọ́ lọ́wọ́ acid. sọ̀rọ̀ bẹ́ẹ̀. o tọrọ máa ń korò lára náà ọmọ yẹn lè gbé wọn lọ́la sí kọ́kọ́ ní gún. tó o bá wọlé yẹn tó o bá wọlé yẹn. aṣọ àti àwọ̀ mi ni kò jẹ́ kó mọ̀ pé lọ́wọ́ bá mi fà lọ́wọ́. ọmọ ẹ tó ń béèrè ọmọ yẹn ti kú. Cool. What? Àkọsílẹ̀ mi má jẹ́ kó jákọsílẹ̀ ibi. Ta ló máa yọ mí kúrò nínú ìgbèkùn tí mo wà yìí? Ẹ̀yin àbí ọmọ yìí ẹ báyà mi wá tọ́jú ọmọ orúkọ ẹ. èmi lóye o e, èmi mo mọ̀ o èmi o e, ìdí tí mo fi ń rọra o. jinlẹ̀ o ó gbàrò jinlẹ̀ gidi ọ̀rọ̀ ìfẹ́ gbàrò jinlẹ̀ o ó kàkà kíyè sára. torí bí fẹ́ ti dùn tó.